kí yín káàbọ̀ sí àjà àbálẹ̀ ìròyìn amúlùdùn mẹ́wàá látòrí ayélujára ṣògórẹ́ ní kejì lórúkọ tèmi ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹwàá láíláí ni ọ̀pọ̀ àwọn ènìyàn sọ wípé àwọn yóò máa ròyìn iṣẹ́ rere ìlú mọ̀ọ́ká agbábọ́ọ̀lù Messi èyí tó ṣe nínú ikọ̀ agbábọ́ọ̀lù Barcelona látàrí àwòrán kan eléyìí tó tún gba orí ayélujára kan bí àwọn tí wọ́n jẹ́ ayàwòrán ti ń sọkún lásìkò tí wọ́n ń ya ọ̀rọ̀ ìdágbére èyí tí wọ́n ṣe fún Messi lásìkò tí ó ń kúrò nínú ikọ̀ Barcelona ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹsàn-án ọ̀pọ̀ àwọn ènìyàn ni wọ́n ti ń ṣègbè lẹ́yìn pẹ́rẹ̀ lórí ayélujára wípé ó ṣeé ṣe kí nǹkan tí pẹ́rẹ̀ sọ nípa white money kó jẹ́ òtítọ́ bí a kò bá gbàgbé wípé nílọ́lọ́ yìí ó ní pẹ́rẹ̀ àti white money ti ń ṣe fàákájà tí wọ́n sì ti ń ní gbólóhùn asọ̀ nínú ilé ẹ̀gbọ́n àgbà big brother naija ó sọ wípé ọgbọ́n àlùmọ̀kọ́rọ́ yìí láti máa rí ojú rere àwọn ènìyàn lórí ayélujára ni èyí tí white money ń ṣe láti máa dáná fún wọn ká wá béèrè lọ́wọ́ ẹ̀yin pẹ̀lú pé ṣé bẹ́ẹ̀ lórí lọ́dọ̀ yín ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹjọ ìlúmọ̀ọ́ká kúnlé afford ló ti fi fọ́tò àtijọ́ tọkọtaya mayday martins àti àfi ìsọwọ́ sórí ayélujára rẹ̀ tí ó sì sọ fún àwọn ènìyàn wípé ó yẹ máa táàgì kẹ́ máa so wọ́n pọ̀ mọ́ fọ́tò yìí tẹ́ ẹ bá mọ̀ wọ́n kúnlé afford ṣe eléyìí ní ọjọ́ ọjọ́bọ̀ tó kọjá lásìkò tí wọ́n sọ wípé throwback thursday ní nọ́mbà ẹlẹ́ẹ̀keje ọ̀dọ́mọkùnrin ìmọ́lẹ̀ ayọ̀ tí ọ̀pọ̀ àwọn ènìyàn mọ̀ sí ìmọ́lẹ̀ ayọ̀ the conanut boy ní ọ̀pọ̀ àwọn ènìyàn ti ń kíkú oríire bí iléeṣẹ́ kan ti ń ṣe iléeṣẹ́ adébáyọ̀ ti fi ṣe aṣojú èyí tí ọmọkùnrin náà sì mú owó iṣẹ́ rẹ̀ àkọ́kọ́ lọ sọ́dọ̀ àwọn òbí rẹ̀ bí a kò bá gbàgbé wípé ìmọ́lẹ̀ ayọ̀ ni ọmọ tó ń ta orógbó nínú súnkẹrẹ fàkẹrẹ tí adẹ́rìn pòṣónú adépẹ̀lúmi kẹsìró tí ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn mọ̀ sí àyàmpikò mú wá láti máa gbé pẹ̀lú rẹ̀ tó sì ń ṣe ìyá fún un ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹfà ní orí ìtàkùn tiktok báyìí ó ní ọ̀pọ̀ àwọn olùlò ìtàkùn ọ̀hún tí ń lo ohun kolanut boy eléyìí tó ṣe lásìkò tí fọ́nrán rẹ̀ gba orí ayélujára kan kí wọ́n tó nawọ́ mú láti máa tọ́jú láti máa dá ara wọn lárayá lórí ìtàkùn tiktok ẹ wo bí àwọn ènìyàn ṣe ṣe díẹ̀ níbẹ̀. kí ni tó ń ṣiṣẹ́ fún gangan mo fẹ́ mọ̀. ìdí ìṣiṣẹ́ wo ni gbé kí dọ̀jú bá wà lójú ìdọ̀tí ojú yẹn á gbọ̀dà. ní orógbó náà. ní nọ́mbà ẹlẹ́ẹ̀karùn-ún àwọn olólùfẹ́ Yomi Fabiyi lórí ayélujára ni wọ́n ti ń kan sáárá sí i nígbà tí àwọn kan sọ wípé tí kò bá ní ohun tí ó lè mú inú àwọn ènìyàn dùn tàbí kó lè pa wọ́n lẹ́rìn-ín kó má wulẹ̀ fi fọ́nrán kankan sí orí ayélujára ọ̀rọ̀ yìí wáyé lásìkò tí Yomi Fabiyi fi fọ́nrán fídíò níbi tí ó ti ń bá àwọn ọlọ́pàá ṣe eré ní London sọ̀rọ̀ wípé ẹ gbọ́ ṣé ti ń bá ọ̀dí ṣé ẹ ò ní mú mi lójú pópó làwọn nínú ẹ gone sọ̀hún nígbà tí àwọn kan sọ wípé àìrékànṣe kan òun ló mú Yọ̀mí Fábíyì máa ṣerú ẹ̀ ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹrin aya two face Idibia Annie Idibia ni ó ti sọ lórí ayélujára rẹ̀ wípé Sam Sultan yóò máa wà ní ọkàn àwọn láéláé ni bí a kò bá gbàgbé wípé nílọ́lọ́ yìí ó ní Sam Sultan tí ó jẹ́ ìlúmọ̀ọ́ká olórin adẹ́rìn-pọ̀ṣọ́nú àti ẹni tó ń ru àwọn ènìyàn sókè lókè ayé wípé ó dìgbà ó ṣe èyí tí ó sì pé ọgbọ̀n ọjọ́ nílọ́lọ́ yìí tí ìlúmọ̀ọ́ká òun rèwàlẹ̀ àṣà èyí tó mú Annie Idibia fi sí orí ayélujára rẹ̀ wípé a ò lè gbàgbé rẹ̀ Sam Sultan ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹta lúmọ̀ọ́ká ẹni ọlá badmus àti pasuma ni wọ́n ti jọ ń ṣe fàájì ní turkey báyìí ọ̀rọ̀ yìí fojú hàn dé látàrí bí fídíò èyí tí ẹni ọlá fi sórí ayélujára rẹ̀ tóun àti pàṣójọ wà nínú ọkọ̀ náà sọ wípé turkey la wà tá a ti ń jayé orí wa ní nọ́mbà ẹlẹ́ẹ̀kejì lúmọ̀ọ́ká òṣèré tóyin abraham ajẹyẹmí ni àwọn olólùfẹ́ rẹ̀ àti ọ̀pọ̀lọpọ̀ àwọn òṣèré lórí ayélujára ti ń kí wípé má faralẹ̀ ọlọ́run yóò pàṣẹ àlàáfíà látàrí fídíò kan eléyìí tó fi sórí ayélujára rẹ̀ bí ó ti ń daṣọ borí pẹ̀lú omi gbígbóná lórí ayélujára tí ó sì kọ wípé bí ara mi kò ti yá yìí síbẹ̀ mo sì ń ya sinimá tuntun mi lọ́wọ́ pẹ̀lú ẹ sì tún bá mi kí ọkọ mi èyí tó dúró tì mí tó sì ń ṣèkẹ́ mi lásìkò tí ara mi kò yá ju gbogbo rẹ̀ lọ ó parí rẹ̀ wípé kí àwọn ènìyàn má rò wípé ohun gbogbo èyí tó ń ṣẹlẹ̀ sí òun lòun fi sórí ayélujára wípé ọ̀pọ̀ àṣírí ń bẹ ṣùgbọ́n kí wọ́n lè mọ̀ wípé iṣẹ́ ń lọ bẹ́ẹ̀ àwọn kò dúró ní nọ́mbà ẹlẹ́ẹ̀kínní lọ wá fọ́nrán ibi títí náà adéẹ̀yọ̀ ti ń kí àlùfáà adéẹ̀yọ̀ kú oríire ọjọ́ ìbí tó sì ń pe àlùfáà náà ní bàbá mi bàbá mi ẹ kú oríire ọjọ́ ìbí èyí tó sì wá jẹ́ wípé àṣé nǹkan ń lọ lábẹ́nú láàrin àwọn méjèèjì kó tó wá di wípé lẹ́yìn oṣù kan tí bàbá náà ṣe ọjọ́ ìbí òun ni àwọn méjèèjì di lọ́kọ-láya tí ọ̀rọ̀ náà sì gba orí ayélujára kan ẹ jẹ́ ká wo díẹ̀ níbẹ̀ this is your day. kò ní jù báyìí lọ fún ajá àbálẹ̀ ìròyìn amúlùdùn mẹ́wàá wa látòrí ayélujára ṣùgbọ́n ká tó máa lọ ẹ jẹ́ ká máa rántí wípé igi eléso láyé ń jùkòlù má kọ̀mínú bí o bá rí ìdẹ́yẹsí ni látọ̀dọ̀ ẹnikẹ́ni mọ̀ dájú wípé o ní ohun tó ṣeyebíye nínú rẹ̀ ju gbogbo wọn lọ àjùwàṣe ṣògo rẹ̀ nìkejì lórúkọ tèmi.